mo kí yín káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwatúnmíṣe àdìgún lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúmọ̀ olórin àti agbóhùnsáfẹ́fẹ́ amóhùnmáwòrán orísun tí orúkọ rẹ̀ ń jẹ́ ọláyímíkà bass tí gbogbo ènìyàn mọ̀ sí àtàbàtúbú ló fi àwòrán aya rẹ̀ sórí ìtàkùn rẹ̀ láti fi kí ikú ayẹyẹ ọjọ́ ìbí ó ní pé ẹni ní aya rere ó rí ìbùkún gbà lọ́wọ́ olúwa ó sì dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ wípé ó ṣe ohun tí ó jẹ́ alámòjútó àwọn ọmọ òun nígbà tí òun ò bá sí nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àtàbàt àtúbú tó ń gbàdúrà lórí ìtàkùn náà wípé ẹ̀mí aya rẹ̀ yóò túbọ̀ ṣe púpọ̀ lóòkè ìpẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ òṣèré tí orúkọ rẹ̀ ń jẹ́ Bímpé Akíntúndé ló fi àwòrán alálàyé fi ṣe àdúrà fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn rẹ̀ wípé ohun gbogbo tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹrù fún wọn yóò di pẹ̀tẹ́lẹ̀ nínú ọdún 2022 tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Bímpé Akíntúndé ló sì ṣe àmì sí àdúrà náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òṣèré ìlú mọ̀ká Péjú Johnson ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú kí ojú òun rí ọdún 2022 twenty two ó ní bí èṣù ti halẹ̀ tó ṣùgbọ́n ọlọ́run jẹ́ ọlọ́run fún òun tí àpọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí pé ó kú oríire tí àwọn mìíràn sì ń gbàdúrà fún wípé ẹ̀mí rẹ̀ torí twenty twenty two yìí láyọ̀ náà ni ó rí òpin rẹ̀ láyọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Bọ́sẹ̀ Àlàó ló fi àwòrán rẹ̀ ṣe àpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó fi ọdún kan kún ọdún òun ó ní pé ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òun ló ti ti lọ tí wọ́n sì ti ṣègbé ṣùgbọ́n ọlọ́run dá òun sí láti tún ṣe ayẹyẹ ọjọ́ ìbí mìíràn nínú ọdún 2022 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń gbàdúrà wípé ẹ̀mí rẹ̀ á túbọ̀ ṣe púpọ̀ lóòkè ìpẹ̀ kò sì ní kú sọ́nà bí èéfín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olùkọ̀tàn àti olùdarí eré orí ìtàgé tí orúkọ rẹ̀ ń jẹ́ Dámipé Adékọ̀yà ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé òun kò ṣàìsọ ohun tó ojú òun ti rí nínú ìrìn àjò oṣù mẹ́sàn-án sẹ́yìn ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Olúwa wípé ìrìn àjò oṣù mẹ́sàn-án òun padà já sáyọ̀ Dámipé ló fi àwòrán òun pẹ̀lú ọkọ rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ ó sì tún fi kí ara wọn kú ewu ọmọ tuntun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú tí fi à àwòrán ara rẹ̀ tí ó rẹwà jùlọ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ wípé ó kú ìtọ́jú òun àti àwọn ọmọ òun ó sì kú ìfẹ́ ó kú àdúrótì òun Ian Pico ló fi àwòrán rẹ̀ tó rẹwà jùlọ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ní pé òun ka ara òun kún alábùkún fún torí pé òun ní ọkọ rere tá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń sọ sórí ìtàkùn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyábọ̀ Òjó ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé tí ẹ bá fẹ́ mọ òṣèré tó ní ọgbọ́n ìmọ̀ àti òye Ibrahim Shatta ni bàbá ó ní ẹ̀tẹ̀ gan ni ẹ̀ Ìyábọ̀ Òjó ló fi àwòrán òun pẹ̀lú Ibrahim Shatta sórí ìtàkùn rẹ̀ láti fi ṣe àpèjúwe ọ̀rọ̀ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká òṣèré mìíràn sì sọ sórí ìtàkùn náà wípé òótọ́ ló sọ àkàndé ènìyàn ni Ibrahim jẹ́ lórí eré orí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ká adẹ́rìn pòṣónú kan tí gbogbo ènìyàn mọ̀ sí Bọ́lá ọmọ Èkìtì ló fi ìtakọ̀ǹgbọ́n TikTok sọ bí òun ó ti ṣe máa ṣe nínú ọdún 2022 ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní yóò rò pé òun kò ní ìfẹ́ ṣùgbọ́n irọ́ pátá ni o ṣùgbọ́n nínú ọdún 2022 yìí òun fẹ́ ṣe bí òun ti mọ ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Bọ́lá ọmọ Èkìtì sì 2022 ṣe bóyá o ti mọ ni ó ẹlẹ́ẹ̀kejì òṣèré orí ìtàgé àti olùdarí eré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí kẹ́hìndé adéyẹmí ló sọ sórí ìtàkùn rẹ̀ wípé ó yẹ kí ènìyàn ní ìdùnnú ó ní ìdùnnú kì í rìnrìn àjò láti lọ bá ènìyàn ṣùgbọ́n àwọn ènìyàn ni wọ́n fún ìdùnnú láyè láti wọnú ayé wọn àti wípé ẹni bá máa ń dunnú ní ìgbà gbogbo yóò máa rẹwà sí i lójoojúmọ́ yóò sì máa ní ìfẹ́ kẹ́hìndé ló fi ìtakọ̀ tiktok ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. So, sir, what's your name? Shege. Okay, the full meaning of CV. CV. Yeah. Emima, okay. Okay, CV is an abbreviation. What's the complete? um, Vinci. What's the full meaning of CV? CV. CV is crazy madness now. ẹlẹ́ẹ̀kínní. bí ayẹyẹ ọdún kẹwàá tẹlifíṣàn Orísun ti ń parí lọ pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ kejì oṣù kínní ọdún tí a wà yìí ẹ máa tẹ̀lé wa lórí amóhùnmáwòrán àti ayélujára wa ẹ sì tún ní àǹfààní láti dáhùn sí àwọn ìbéèrè wa ìbéèrè ti ọ̀sẹ̀ yìí rèé dárúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ìbéèrè kejì dárúkọ àwọn aṣojú kọ ìròyìn tẹlifíṣàn Orísun tí o mọ̀ ìtakọ̀ǹgbọ́n wa ti ọ̀sẹ̀ yìí rèé pàápàá jùlọ fún àwọn ọmọdé kí àwọn ọmọdé kí wọ́n ó múra dáadáa kí wọ́n sì kọ orin tẹlifíṣàn Orísun bákan náà ní ọjọ́ ẹtì ládàrúkọ àwọn tó jáwé olúborí nínú ìbéèrè àti ìtakọ̀ǹgbọ́ wa ti ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni ní ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ní dédé agogo márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni a ó ṣe àfihàn gbogbo fọ́nrán lọ́lọ́kan òjọ̀kan tí ó dára tí ó sì dùn wò tí ẹ̀yin ènìyàn ti fi kí wa tẹ̀sí fi ránṣẹ́ nínú ìtakọ̀ǹgbọ̀ tàbí àtẹ̀jíṣẹ́ àti ìbéèrè wa pẹ̀lú ẹ kú ojú lọ́nà kò ní jù báyìí lọ lórí ajá ìbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwa túnmí ṣe àdìgún lórúkọ tèmi ó dàbọ̀.